الحمد لله الذي جعل الحجاب عبادة من العبادات الظاهرة لفتيات المسلمات والنساء المسلمات المؤمنات والصلاة والسلام على من بين لنا شروط الحجاب للمرأة المسلمة نبينا محمد وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́wọ́ bá wa ọlọ́wọ́ bá tí adúpẹ́ fún òun náà ni ọba tí ó ṣe ẹ̀rùn fajiri ní ìrọ̀rùn fún wa kọlọmọsẹ̀ ìgbàlẹ̀ sẹ́fẹ́ ní kọ̀ọ̀kan wa ọba náà ni ọba tó ṣe ìjáàbù ó ṣe ní ẹ̀sìn nínú àwọn ẹ̀sìn tí a máa rí lára àyàn táàfi pé iman nínú àwọn ẹ̀sìn tá a máa rí lára èèyàn táàfi gbàgbọ́ ń tọ̀ wọn onígbàgbọ́ òdodo ẹ̀rùn ta kíta nísìn nínú àwọn ìjọsìn tó hàn ní ẹni tí ó kírun òye kò gbọ́dọ̀ sọ fún wa ododo gbàgbọ́ jẹ́ mùsùlùmí òdodo nínú àwọn ìjọsìn tí ó kílíà tó hàn sí wa tá a máa rí lára mùsùlùmí òdodo òun náà ni kí obìnrin mùsùlùmí kó máa lo hijab tí a bá wo ti lọ ní orílẹ̀-èdè wa lọ́wọ́ báyìí àti ti lọ lágbègbè wa nípa ọ̀rọ̀ hijab kóbìnrin ó bora àbí kó bojú mùsùlùmí kọ̀ọ̀kan ó gbọ́dọ̀ mọ̀ pé ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn knowledge ni ẹ̀sìn ìmọ̀ ni ẹ̀sìn education ni ẹ̀sìn àrídájú ni gbogbo tá a bá ń ṣe pátá ìmọ̀ lákọọ́lẹ̀ nínú alukur'an àti sunna nabuwa muhammad sallallahu alaihi wasallam nítorí ẹ̀sìn wọ́n èyí hún wọ́n èyí sí modernize ẹ̀sìn wọ́n máa mú nínú tíra ẹ̀sìn ni tíra méjì náà lání ọ̀nà ni alikitabu wa sunna tíra ọlọ́wọ́ bá alukur'an àti hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam a mùsùlùmí òdodo ọgbọ̀dọ̀ gbà pé bidun alhijabi la yakuna la yakunu musliman wal mar'atu al muslima la takunu muslimatan bidun alhijab ìjáàbù lílò kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni kí obìnrin tó bá fẹ́ jáde síta obìnrin tó ti mature tó ti bàlágà kó da aṣọ bo ara papọ̀ mọ́ eré eré rẹ̀ <clears throat> kó da aṣọ bo eré rẹ̀ papọ̀ mọ́ ara rẹ̀ kìí ṣe eré nìkan wọn ní ààbò kìí sì ṣe ìjìká ní wọn ní kábò kọ́dà kálòjáàbò kọ́mọkọjá àbàdí èèyàn sì ń bọ̀ lọ́nà ni kò tí ì bọ́ sí bọ́ọ̀lù ọ̀fẹ́fẹ́ yìí الجلباب بمعنى الحجاب جلباب ọlọ́wọ́n ọba rẹkọmẹ́ndì ẹ̀ fáwọn obìnrin as a uniform tí wọ́n bá ti fẹ́ jáde kúrò nínú ilé ọkọ ilé ọkọ wọn tóbìnrin bá wà nulẹ̀ nítorí bá wù kọ́wọ̀ àmọ́ tó bá ti fẹ́ jáde kúrò nínú ilé ọlọ́run ṣe dandan fún kọ́dà jàlẹ̀ bá bò borí gbogbo tí bá ń lọlẹ̀ ṣe ń ta tí nǹkan wọn tí nǹkan yẹn ọba ní jí ó lo jàlùbáàbù wọn ní nǹkan wọn ni wọn pati kìí ṣe jàlùbáàbù lọ́ọ́ máa pati bidun al-hijab láì lo hijab la nakunu muslimin a mùsùlùmí gidi lẹ́yìn islam torí islam wáyé istislamu lillah ìdúwọ́dù sẹ́lẹ̀ fọlọ́wọ́n bá ní wọ́n ń pè bẹ́ẹ̀ fi kitabihi ìtọ́lọ́wọ́n bá ti sọ nínú tírà rẹ̀ ipe ẹ máa ṣe mùsùlùmí ó pé ọlọ́run mo ti gbọ́ o mo ti ṣetán o wọ́rọ̀súl wọ́rọ̀súlì fi sunnatihi etí anábùwà muhammad sallam tó bá ti sọ pé ẹ̀yin àlùmọ́ mi ẹ máa ṣe o mùsùlùmí yóò juwọ́jú sẹ́lẹ̀ ni ipe òun ti ṣetán ọlọ́run bá allah wa ta'ala bá da'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ní ma kana lil mu'min kọ̀tọ́ fún olùgbàgbọ́ òdodo lọ́kùnrin wala mu'mina àti olùgbàgbọ́ òdodo lóbìnrin idha qadallahu wa rasuluhu amra tọ́lọ́hun bá ti pàṣẹ àbá nábì pàṣẹ an yakuna lahumul khiyaratu min amri kọ́ wa máa sọ fún ọlọ́run àbí òun tún ní nǹkan míì tóun fẹ́ ṣe lẹ́yìn èyí tọ́lọ́wọ́ bá ní kó ṣe yẹn aya alukur'an ojú oyé wa pé ìmánì wa tá à ń pẹ́ àpèmọ́ra rẹ̀ yẹn mùsùlùmí tá à ń pa ń jẹ́ ni a lè jẹ́ ó dìgbà tí a bá ń gbọ́rọ̀ sọ́nà lẹ́nu àti anábíwá muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ màá mi nínú ẹ̀sìn wa bidun alhijabi la nakunu mu'minin láì lo hijab a lè gbé ní ẹni tó ní iman a iman wa ò lè gbé láì lo hijab tí wọ́n bá ní ayọ̀ lẹ́dí ní amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹgbàwẹ̀ ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹkírun bíyàn bá nígbàgbọ́ òdodo lóòótọ́ bí ṣe ń kírun ti ń gbàwẹ̀ ní tó bá jóbìnrin kò gbọdọ̀ mọ̀ lo hijab kìí ṣe ẹni bá fẹ́ kìí sì ṣe yúnífọ́ọ̀mù jọ kan yúnífọ́ọ̀mù tọ́lọ̀ ń dá sí gbogbo obìnrin mùsùlùmí lọ́rùn ni ẹjá lọ lè wà al-Qur'an al-Karim Quran 33 verse 59 gbogbo aláti ha kò tẹ́ tí ọmọ àmọ́ kọ̀ rọrùn láti lò ọlọ́run ọba ò ní gba ìsìláàmù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ètí ń jẹ́ ìsìláàmù kéèyàn sọ̀mìtì ààrẹ fọlọ́wọ́n ọba pátápátá ni wọ́n ń pè bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní yá ayyuha nàbí mo kò rí ànábì kulli azwajika lọ́ọ̀lẹ́ sọ fún àwọn ìyàwó rẹ̀ wa banatika lọ́ọ̀lẹ́ sọ fún àwọn ọmọ rẹ̀ obìnrin tí wọ́n ti mature tí wọ́n ti bàlágà ibi tọ́lọ́wọ́n bá parí ẹ̀ sí nìyẹn jẹ́mà wọ́láhì ibẹ̀kọ́ ọlọ́ni wà ní sáà ìlìmọ̀ òmìnì gbogbo ẹ̀yin ìyàwó olùgbàgbọ́ òdodo tẹ wà láyé táyé parẹ́ yudini iná aléhìnà míì jalabi ibihin ẹ gbọ́dọ̀ má ma lo jàlùbáàbù yín tẹ bá ti fẹ́ jáde kúrò nílé ọkọ yín àbí nílé bàbá yín zálíkà dínà ayé ọ̀rọ̀ fúnná bẹ́ẹ̀mi ọlọ́run sì fẹ́ kẹrí nù fàlà yóò rẹ́yìn aburú ní ṣe yí tẹ́ ti wà lábẹ́ jẹ̀lúbàbù yẹn lọ ògàfúra rọ́hìmá gbogbo yìí tẹ́ ti ṣe tẹ́lẹ̀ tẹ́ ń jáde láì lo ọ̀là amálẹ̀nu ọ̀rọ̀ kọjá pé àwọn àfáà yapa àfáà tó bá yapa sáyà yìí olódo ni ọlọ́ni yìí ní náà kí wọ́n máa dáàbò erí láti rí wọn alẹ́ ìhìnà láti rí lẹ́ti sí kíni lẹ́ti gbé yọ́wà kan lẹ́bẹ̀ẹ́ mí jalabi ìbìhìnà jalibabu wọn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú Sahihul Bukhari àti Muslim sọmọ pé رواه wa ní Islam tá a bá ti sọ pé Ọlọ́run sọ a sọ ma sọ pé Ànábì ṣe kíni Ànábì sọ àwọn obìnrin mùsùlùmí wọ́n ní àwọn gbọ́ yé nínú hadith Ànábì pé bidunil hijab la takhrujul mar'atul muslima láì lo obìnrin mùsùlùmí ò jáde tó bá ilé jáde láì lo jalbab tí ó fi darí délé insha Allah wọn làwọn gbọ́ yé nínú ọ̀rọ̀ òjísàlá muhammad sallam ó wà sọ ibùdó bukhari àti muslim we muslims we don't read àyíká if we read we don't understand bàbá tó kà ní gbọ́ yé wọ́n ti bá kọ́ they will kill you sí àbáwọlé géètì kan if you enter they will kill you wọ́n ní mùsùlùmí kò ní kà kò ní kà ummatun la takra kùránì wà nulẹ̀ wọ́n wá ń sọ̀rọ̀ jáàbù mùsùlùmí wá ń sẹnu yọ́lọ́yọ́lọ́ ní wọ́n pé bọ́bá jẹ́ pé ìjáàbù ẹni ọ̀bá jẹ́ sí kí ààbò kọ́ wà nílùú káyọ́ ni o kò sẹ́ni ó tó bẹ́ẹ̀ ogun àgbáláyé lẹ́yìn ni ogun àgbáláyé lẹ́yìn ni láìpẹ́ ìlọ́nà Òṣòdì ẹnìkan pè mí lánàá wọ́n láwọn sọ́jà méjì kan wọ́n sì dá ẹlẹ́ha méjì dúró wọ́n sì ní kí wọ́n tú nìkan bọ̀ wọ́n wọ́n wá gbà wọ́n fẹ́ máa kó lọ kí ni wọ́n ṣe wọ́n nítorí ìdáàbòbò mo ní ọ̀dà pé wọn pàdé ẹni tí ó le bẹ́ẹ̀ni ká bá fi mọ́tò ọ́ndà tó fi rọ́ọ̀bù àbí mọ́tò ọ́ndà ọwá lè fi rọ́ọ̀bù ládùúgbò kan kí wọ́n wá pàṣẹ fún gbogbo ọ́ndà tí ń bẹ nílùú pé wọ́n gbọ́dọ̀ ṣe kíní wọ́n gbọ́dọ̀ rìn mọ́ sírí ẹ pé ẹni tí ó bá dìfẹ́ndì ìjáàbù kò dìfẹ́ndì islam ẹni tí ó bá dìfẹ́ndì ìjáàbù kò dìfẹ́ndì sunna nebuwa muhammad ẹni tí ó bá dìfẹ́ndì hijab oye kò dìfẹ́ndì ìtìjú lérílẹ̀ ọlọ́run èyàn wọ mínísíkẹ̀tì èyàn yóò dílé bọ́m̀bọ́ ó bẹ̀rẹ̀ sí wọ trọ́sà káàkiri ẹlòmí wọ ẹlòmí wọ ẹlòmí wọ ìwọ aṣọ tán fi ń sùn aṣọ oorun ìwọ jáde ẹlòmí wọ bra àwọn èyàn yìí sìn ní táwọn ṣe ń dá àwọn obìnrin ẹ̀sìn tí wọ́n gbẹ̀sìn yé kìí sàwa mùsùlùmí ẹ lọ́bẹ̀ yọ àwa tá a gbẹ̀sìn yé ní mùsùlùmí òdodo a gbọ́dọ̀ defend ijab. àwa tó jẹ́ pé a jẹ́ mùsùlùmí òdodo ká kọ́ṣe àwọn obìnrin olùgbàgbọ́ òdodo wọ́n láwọn ń bọ yín nínú ọ̀rọ̀ ànábì pé bìdúrì lè hijab lánàá fún un láì sí hijab àwọn ọ̀gbọ́dọ̀ jáde nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ àyà tó mọ̀kalẹ̀ kan yẹn àwọn ọkùnrin wọ́n sì lọlé àwọn ọkùnrin lọlé àwọn ọkùnrin lọlé wọn lọlé sọ fún àwọn ìyàwó wọn ipe ọlọ́wọ́n bá ní yúdì ní iná alayhinna min jalabibihin wọn làwọn obìnrin yẹn gbogbo wọn nínú ilé náà wà o wọn ò rí ànábì wa Muhammad sallam wọn ò rí ànábì o àwọn ọkọ wọn ni wọ́n lè jíṣẹ́ fún wọn nulé bí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá bàbá àti gbogbo àwa tá a jẹ́ ọ̀dọ́ àbáwa tá a káwa náà ló lè jíṣẹ́ fáwọn ìyàwó wa tá a bá délé o nígbà táwọn sàhábà jíṣẹ́ fáwọn ìyàwó wọn nínú ilé wọ́n ní la wọ́n ní gbogbo wọ́n ní àṣì ní jáde títí tẹ̀yìn ọkọ wa tẹ́ fẹ́ra jàlíbáàbù wa fún wa. àní jáde àní jáde títí tẹ̀yìn ọkọ wa tẹ́ fẹ́ra jàlíbáàbù wa fún wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa anábìwá Muhammad sallallahu alayhi wa sallam. anábì jíṣẹ́ fún wa bẹ́ẹ̀ wọ́n sì gbà bẹ́ẹ̀ àwọn arábìnrin yìí wọ́n ní àwọn ò ní jáde títí táwọn ọkọ wọn ò fẹ́ ra jàlíbáàbù wá fáwọn nulẹ̀ wọn ò sì jáde ńjọ́ náà tọ́ba fẹ́ kí n jáde àfa lè ra jàlíbáàbù wá ní táwọn obìnrin Madina sọlẹ̀ wọn láwọn tán wá ní bùkátà tọkàn gbọ̀ngbọ̀n nínú àwọn obìnrin jọ yẹn tí wọn gbọdọ̀ má jáde torí bùkátà yẹn wọn wá mú bẹtíìtì wọn aṣọ tí wọn fi ń sùn nínú ẹgbà wa míì wọn láwọn àpò tí wọn ń kó àwọn oúnjẹ sí wọn sì túlẹ̀ wọn wá fi abẹ́rẹ́ wọn fi gan wọn fi ran wọn ní aṣọ tí wọn fi ń sùn ni pé wọn wá da borí jáde nítorí pé àṣẹ ti dé látọ̀dọ̀ ọlọ́run ọba wa bidúni lè hijab lásìtà mùsùlùmá bọ́ bá ní ni ọ́ but ìwọ́n tí ẹ̀ wù ìwọ ò ní bá wọn lò ó ẹ̀ ṣe mùsùlùmí tó pé ọlọ́wọ́n pàṣẹ ànábì wọ́n pàṣẹ ó ní wò lè ṣe kí ló wọn tó pé wọn dẹrú fọlọ́wọ́n bá sí ipò wo lọ́wọ́ ìwé wo lọ́ka bùkátà wo lọ́wọ́ àwọn wájú ẹ̀ gan tó fẹ́ bí yá owó wo lọ́wọ́ gan tí n tó ń wá lọ́dọ̀ ọlọ́run tó fi wá mú ọdún àṣẹ ọlọ́run kalẹ̀ tó sì mọ̀ pé n tó ń wá yìí ò lè rí àfi lọ́dọ̀ ọlọ́run ọba tó kọ́ ọ́ gbogbo àtàwọn ìyàwó wa tí lo jẹ̀lúbáàbù ká lè mójútó inú kí ọlọ́run láwa inú rẹ ni o gbogbo àwọn táwọn ìyàwó wa tí wọn bá ti lo jẹ̀lúbáàbù ká lè pé ẹ̀sìn wọn ti ń bọ̀ ẹ̀sìn ti ń bọ̀ àwọn ìyàwó wa kí wọ́n lọ lè gbọ́ àgbọ́yé lọ́dọ̀ àwọn obìnrin tí wọ́n tẹ̀lé ànábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ẹ̀gbọ́n tí wọ́n wí wọ́n ní jọ ọdún ànábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ànábì pàṣẹ yìí pé gbogbo àwọn obìnrin àwọn arúgbó gbogbo yẹn jáde ẹ má bọ̀ wá sí ìdì kọ́dà àwọn tí wọ́n ṣe menstruation lọ́wọ́ káwọn náà jáde wọ́n wá sí ìdì àwọn ọ̀kan ní bá wa kírun ni àwọn olùkọ́ lẹ́lẹ́gbẹ̀ẹ́ kan anábì ní ìfẹ́ rẹ́ nìkan kan ni gbogbo èèyàn tó wà nínú ilé àfi kí wọ́n jáde kan wá sí ìdì kólínà àwọn obìnrin Madina wọ́n ní àwa sọ fún anábì ya Rasulullah wo jíṣẹ́ ọlọ́run ihdana la yakunu ẹnìkan wà nulẹ̀ o inú ilé ọkàn yìí ẹnìkan wà mẹ obìnrin ni kò ní jàlùbáàbù tí ó wọ̀ jáde sàmùkọ́ wọ́sọ̀ kan àbí ọwọ́sọ kìí ṣe òhù lọ́wọ́ ọwọ́sọ tóbìnrin máa ń wọ̀ skirt and blouse léèsì èèyàn wọ̀sọ̀ ìró àti bùbá àǹkárá gbogbo èyí ni asọ̀nù téèyàn máa ń wọ̀ ọ yàtọ̀ sí jàlùbáàbù wọ́n ní ọ̀kan bẹ́ẹ̀ nulẹ̀ o wọ́n ní láàyè kúnnú láhà jẹ̀lbáàbù kò ní jẹ̀lbáàbù tí ó gbélé aṣọ rẹ̀ tọ́wọ̀ fàkọ́lá nàbí yusuf sallam anábì sọ pé lítúlù bísà ukhtuha min jilbabiha ẹ sọ fún ọ̀kan nínú àwọn sísítà rẹ̀ tí ń lọ yẹn ẹni kí kọ́ ya ní jàlùbáàbù kan náà àwọn jàlùbáàbù tiẹ̀ kò lè ráyè jáde lọ yìí di a jẹ́ pé àwọn obìnrin ti gbọ́ yé pé bí ó sí jàlùbáàbù a lè jáde nítọ́lọ̀ ń dá sára obìnrin látòkè délẹ̀ fìtínà gbogbo ẹ̀ bíyàn bá ti wá fìtínà kọ́mọ́ sílẹ̀ ọkùnrin tí má sì ń wo ìyàwó rẹ̀ tí ń ṣe ọ̀ṣọ́ rẹ̀ lẹ̀ wọ́n ní dayúùsù ni ẹ̀mọ́tẹ́gbẹ́ dayúùsù dayúùsù ni ẹni tí kò sí ìtìjú nú ẹ̀mí ẹ̀ dayúùsù òun náà ni ẹni tó pé kò kíà ẹ̀mí ẹ̀ dọ̀tí nítorí bẹ́ẹ̀ mi ọ̀bá dọ̀tí bóò ló ṣe fi ẹwà fi sára ìyàwó rẹ̀ tó tí ń fi ń da ọlọ́run tó tí ń fi ń wù ọ́ tó filẹ̀ tí ọmọ fi hàn lómi ń ta adékòwò gangan fúnra rẹ̀ ọ̀gbádùn. èmi ni àárẹ̀ ń ṣe ìmọ̀ àárẹ̀ àìmọ̀kan àbí àmì tó bá ní ìtìjú tó ní ìfà ìkóraró yóò ju owó ìyàwó ẹ̀dú gbogbo ẹlòmí lọ ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ sọ́wọ́ ìjọba wa wọn ànáǹsì fẹ́nìkan pé kọ́mọ́ lo ìjáàbò ìjọba wa ọ̀sọ́ fẹ́nìkan kan pé kọ́mọ́ nìkan bo ẹnìkan kan ò sọ ẹnìkan kan ò sì ní sọ ọ́ kò sẹ́ni wọ́n bídá tó lè sọ nítorí àti ní freedom of uh, dressing kálukú ló lè wọ tó bá ṣe kí ni tó bá wù ní tó wù àwọn làwọn wọ ni kìí ṣe pé tó wù wọn nìkan tó wù ọlọ́wọ́n bá wọn ni. ara ẹ̀sìn lọ́wọ́ ẹni bá ní ká má lo bí ìgbà tó ní a má kírun mọ́ ọlọ́run ní kul ibadiya alladhina amanu yuqimu ssalah eré ànábì sọ fún àwọn olùgbàgbọ́ òdodo kí wọ́n máa kírun ó tún wá ní ya ayyuha nabi eré ànábì kul azwajika sọ fún àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àti ìyàwó olùgbàgbọ́ òdodo kí wọ́n lò jáàbù àṣẹ kan náà lọ́ba wa kò sí yàtọ̀ láàrin irun àti jáàbù ànábì tó bá dìgbẹ̀yìn ayé anábì ní àwọn ọmọ aná méjì kan bẹ tí wọ́n pọ̀ gan àmọ́ wọn ò tí ì dé ń sìn àwọn alákọ̀ọ́kọ́ làwọn tí wọ́n máa yọgi sí àwọn èèyàn tí ó sìn bí àwọn tí wọ́n máa yọgi sáwọn ọlọ́kadà yẹn tí wọ́n máa gbó lọ́wọ́ wọn tí wọ́n máa dá wọn yẹn lọ́nà anábì lọ́mọ náà ni wọ́n wọ́n pọ̀ tó dìgbà yẹn ayé wọn ò ní níṣẹ́ wọ́n kàn máa yọgi sáwọn èèyàn wọ́n máa dá wọn lọ́nà ó sì máa gbó lọ́wọ́ wọ́n máa lu wọn anábì ní ẹlẹ́ẹ̀kejì ní sáwọn obìnrin làwọn káàsì yàtọ̀ wọ́n wọ́sọ àríyàt àmọ́ bí wà tí àwọn òhùn náà ni tí wọ́n bá ti mọ̀ báyà ọmọ rẹ̀ obìnrin ṣe tó tí wọ́n sì mọ̀ bẹ́yìn rẹ̀ ṣe mọ́ ọ wọṣọ lóòótọ́ àríyàt àmọ́ yìnrìn òhò náà ni jàlibáàbù ní ejé kéèyàn ọmọ bí ẹ̀yìn ṣe tó àtiwájú jàlibáàbù ní máa ń bu ọrùn ní máa ń bu ara ní máa ń bu ẹsẹ̀ òfin ọlọ́run ni bẹ́yìn ọba wọ yúnífọ́ọ̀mù àwọn sọ́jà wọ́n yọ ọ́ kò nú àwọn sọ́jà bẹ́yìn ọba wọ yúnífọ́ọ̀mù ọlọ́pàá wọ́n yọ ọ́ kò mẹ́ẹ̀ téèyàn ọba wọ yunifọ́ọ̀mù skul oyé wọ́n lè kóru skul bọ́ọ̀ bá wọ yunifọ́ọ̀mù ọlọ́run ọba wo bẹ̀rẹ̀ mùsùlùmí ọlọ́run yọ ọkọ̀ nínú àwọn olùgbàgbọ́ dòdò tó dé ọba lóun nígbàgbọ́ ọ̀rọ̀ ni ó sì gbọ́dọ̀ gbà kan gbọ́ nu kọ̀ọ̀rọ̀ kan gbà kan gbọ́ ọlọ́run ní àwọn mọ̀nàfíkì apá kan ni wọ́n gbàgbọ́ apá kan wọn ní gbàgbọ́ yìí ti ń jẹ́ islam ni pé ó dúkùlù fi sílìmì káfà wọnú islam pátápátá mọ́tò islam bídíà díẹ̀ islam sunna díẹ̀ mọ́mú ní afáfù wọnú ìsìláàmù pátá lókùgbà tí àyà ti kílẹ̀ ọ̀sẹ̀ náà lùkùrán ẹjẹ́ àpadà ló lé Quran thirty three verse fifty nine. káfẹ́ mi wá balẹ̀ o pé à ń lórí mídíà láàárọ̀ yìí adúlọ́lẹ̀ sọ ẹ̀yọ́ maya mi insha Allah ta'ala pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọ̀rọ̀ tí gbogbo ayé ọgbọ́n ni kì sọ̀rọ̀ láǹbẹ́ ká lè sọ̀rọ̀ àwọn àwọn àtàjẹ́ mùsùlùmí kẹ́nìkan má dẹ̀sí rú mọ́yín lọ́wọ́ o ìjáàbù wa ẹ̀sìn ni ẹni bá ti ní a máa lò jáàbù bí ìgbà tó ní a máa kẹrùn mọ́ni ẹni bá wá ní a máa lò jáàbù onítọ̀hún ti sáyìn wípé òun fẹ́ jagun ogun sí ogun tí ò ní ẹ́ndì ni àmọ́ èyí tá ń bẹ lọ ni pé ogun ò ní ṣẹlẹ̀ lérílẹ̀-èdè yìí pẹ̀lú yọ̀ǹda tó lọ́wọ́ bá wa ẹjá ní àmín gbogbo tí ó ń fa ogun pátápátá ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òní járe gbogbo àwọn tí wọ́n ti ń jà wá lógun lókèrè tí wọ́n ń jà wá lógun lábẹ́lẹ̀ ọlọ́run mọ iye wọn ọlọ́mọsà fún wọn ní jẹjà lérí wọn gbogbo tí ń pa wá láyà bẹ́ẹ̀ bá ní wọ́n fẹ́ káńsù jáàbù wọ́n fẹ́ kọlu tírélà ní o kókú fèsì ọ̀kadà rẹ̀ jẹ́jẹ́ ẹ fèsì àwọn ṣé ayin tí wọ́n tí wọ́n ń dà lóru ẹ fèsì àwọn boko haram tí wọ́n ń bàlú jẹ́ ẹkú nǹkan jẹjáde ẹ fèsì wọn àmọ́ ẹ má fèsì jáàbù <laughs> òfin Allah subhanahu wa ta'ala a máa wá bọ́ ara lẹ̀ àbí wọ́n máa pé àfáà a ṣe gbọ́ tàwọn tí wọ́n dá sẹ́lẹ̀ tí ń pè sísà a lè gbà ọ́ pẹ̀lú ìjáàbù yìí o lóòótọ́ sàtífíkẹ̀tì rẹ̀ dá lóòótọ́ àmọ́ bó ṣe múra yìí àwọn kọ́sítọ́mù àwọn máa complain alájì rádaràdà yóò lílà káyọ̀ òun pọ́ lọ́wọ́ bá tó ní ká lò jáàbù òun ló gbé sípò yẹn ọ̀dọ́ lọ́wọ́ bá yẹn ní ó padà sí ọlọ́mọdé àríjà ọlọ́run ọlọ́run sọ wá ní mùsùlùmí òdodo fásitì kẹfẹ́ lọ́hàn ináwó wọlé والسلام عليكم ورحمة الله وبركاته